ká fún wọn sí lánàfẹ́ tó bá rántí ọlọ́run bá ní sàwá ọ̀nà aláìhìn bákan náà ni àlámọ̀rí ṣeré lọ́dọ̀ wọn àwọn dárúta wọn bóyá wà nẹ́bí sí wọn létí ó dẹ́rù bà wọ́n ó sọ̀rọ̀ ọlọ́run bá fún wọn amlam tó dẹ́rù hàn àbó òsì ẹ̀ ṣe wá àti fún wọn láàyò nínú ọlọ́run ni wọn ní ìgbàgbọ́ torí wípé n tó fa àìní ìgbàgbọ́ wọn ọlọ́run bá wá fi ááyà kejì ó fi pè fún ẹ̀. ọlọ́run ní khatama Allahu ala qulubihim wa ala sam'ihim. khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim ghishawa wa lahum ààyè mẹ́ta ń bẹ lára àdánwò bá ti bá ìmẹ́tẹ̀ẹ̀ta ayé ẹ̀ láti bàjẹ́ àkọ́kọ́ ni ọkàn tọkàn bá ti dọ̀tí gbogbo ohun tí ó máa jáde lẹ́nu ẹ máa rí pé ìrẹ̀gbẹ̀gbẹ̀ ẹni ọkàn ẹ bá dọ̀tí bó bá sọ̀rọ̀ ẹ gbòòrùn ọkàn ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ìgbọ́rọ̀ ìgbọ́rọ̀ ẹni tí ọkàn ẹ bá ti dọ̀tí ìgbọ́rọ̀ rẹ̀ ó láàyè tẹ́ ẹ bá sọ á ìyàwó ọkàn ẹ ti dọ̀tí sọ́kọ rẹ̀ fọ́kọ bá sọ tó da ọ̀dà kejì ló mọ gbọ́n tí mo sọkọ ẹ̀ rírọ̀ náà ju kọ́kọ́ ẹ̀ torí kọ́kàn ti dọ̀tí sọ́kọ ìdí ọmọ ẹgbọ́ ìdàkejì ń tí ọ̀rọ̀ ń sọ ni bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀dá ṣe rí bọ́kàn bá ti dọ̀tí ẹ̀mí ò lẹ́ni sí ìgbọ́ ọ̀rọ̀ yóò láyé bẹ́ẹ̀ náà ni ìríran bọ́kàn bá ti dọ̀tí ìríran bàìbàì ni ó máa wò ní tó fofo ó lè pẹ̀lú àyè mẹ́tẹ̀ẹ̀ta ọkàn ìgbọ́ràn يرينا اهل كتاب القران الكريم الا وباصهم ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا ولا ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا látàkì mẹ́lẹ́ ìsàlẹ̀ kàbí àyè ìtí máa rẹ ò bá tí ò bá ká tí máa rẹ ò tó tí máa rẹ ò gbé má dúró lórí ẹ̀ má sọ nípa rẹ̀ torí pé àyè mẹ́ta ń bẹ lára rẹ tá à ní jẹ́ kó lọ àti kó kẹ́ ṣàlàyé kó ṣe lọ. Inna as-sam'a wal-basara. Àwọn ní ìgbọ́rọ̀, wal-basar, ìríra, àti ọkàn tá a fi ń kó mà, wíhá òun ọkàn tó jẹ́ pé ó ní agbágbá ti gba ìmọ̀. ọlọ́run ní kó lọ́nà òlà ìkàkà náà ni ó máa ṣe ó òlà. lọ́nà òlà ìkàkà náà ni ó máa ṣe òlà. ọlọ́run bá so oríkì ara mélòó la péjọ mẹ́ta alákọ̀ọ́kọ́ ọkàn ẹlẹ́kejì ìgbọ́rọ̀ ẹlẹ́kẹta ìríran kíyèsí lára rẹ̀ mójú tọ́kàn rẹ̀ tọ́kàn rẹ̀ bá ti bàjẹ́ ààrẹ ìdílé aláwa nínú ẹgbẹ́ nípa ti mọ́tò wa ìdásọ́lá àtọ́lá àtọ́lá àjọyọ̀ kólò ọ̀ ìdásọ́lá àtọ́lá àjọyọ̀ kólò. aláwọ̀ ẹ̀kọ́ yìí tọ́kàn láti bàjẹ́ bọ́kàn máa sẹ́ bàjẹ́ sọ́gà rẹ̀ onírọ̀gbọ́n والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا أرابني أخرجكم من بطون أمهاتكم Ọlọ́run ló ń fà لا jáde láti لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة. Ẹ̀ẹ́dì kí وجعل لكم السمع والبصر والأفئدة. ọba subhanahu wa ta'ala ó wá fún yín ní ìgbọ́rọ̀. wàlá àtẹ̀sọ́. ó fún ní ìríran. wàlá àfìdá. ó ní àwọn ọkàn. la'allakum tashkurun. mẹ́tẹ̀ẹ̀ta ilé ẹlẹ́fìdó ọlọ́run bàbà ẹni ò bá kọ́kàn dọ́kítà yóò bá dá aka mórí ọlọ́run ìtọ́nà ọba ti fún tó yẹ kó máa dúpẹ́ yóò gbà pẹ́ pọ̀ ẹni tí ò bá ríran á rí ẹni tí ti tí ó fi fún láǹfààní kó dúpẹ́ kárí àwọn tó ti ẹ́ ju tirọ̀ ẹ̀ lọ nínú tayé ni ó mọ̀ rí ká gbọ́n tí ó fi mọ́nà lọ lóore ká gbọ́n àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú ara pàtàkì wọn kò sí fọwọ́ mú o kò sí fọwọ́ yẹpẹrẹ mú o lóbi jẹ́ pé tí mẹ́tẹ̀ẹ̀ta bá ti bàjẹ́ nínú ara wàhálà ti dé bàdà kí ni máa ń ba ọkàn jẹ́ kí ni máa ba ọkàn jẹ́ yorùbá ń gbé tí yorùbá gbọ́ yìí kì í gbọ́ ìyèkìtẹ́ tí bá gbọ́n níbo ló ti wá níbi ọ̀rọ̀ níbi kí ọ̀rọ̀ ìdáká sọ̀rọ̀ kálá mi fàṣàkì ìlú ni ìdáká sọ̀rọ̀ kálá mi fàṣàkì أنكتوني فإن القلب يفسد الكلام فإن القلب يفسد الكلام فإن القلب يفسد الكلام فإن القلب يفسد الكلام. Ìdá kásùrọ̀tì. Sàlámì pàtàkì. Àwọn ọba fẹ́ sọ ìdí táwọn kèfèrí, ìmà kèfèrí tó yẹ pé kúfùrù ìnáyé, àwọn kúfùrù jùhúd, àwọn kúfùrù ìǹkà, àwọn kúfùrù nìfà, tẹ́gbàgbé, ẹ̀dìgbàgbé, lẹ́nu àná, ẹ̀dìgbàgbé, àmọ̀tẹ́kùn yìí mẹ́nu. Àwọn ọ̀dọ́ aláwọ̀ gbàgbé, ìgbàkùnlọ̀ kẹ́ àwọn ìran kèfèrí mẹ́rin tá a sọ yìí àbí ìran ìṣe kèfèrí sọ́lọ́ mẹ́rin tá a mẹ́nubà lánàá sọ tó bá yọ̀ mí lọ àwọn kìfìrí yẹ kí ló fà á tó jẹ́ pé àǹdọ́tàhùn àmlàmtòǹdéròhùn láàyò. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون الله بني ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة الله بل ختم الله على قلوبهم أي طبع الله على قلوبهم الله باوتي ديامي وقم ختم الله على قلوبهم أمي ọlọ́run ọba ó ti tì í pa àbá ní kọ́tímù ó tó wà aṣáájúmọ́ ìfàl ẹni pé ọlọ́run ọba ní afárátàdá bàrọ̀ ní kùrán a máa ra olóòbè àkùfààlù ìfàlù nìyẹn ìgbà mi wọ́n máa ń fi àgádágodo ti ọkàn pa ẹni ọtí àkàtì kan pé fẹ́fẹ́ àgádágodo ti ìgbà pa ìkùfààlù àkọ́fùmù àkàtì wọ̀lùkọ́tùmù aṣáájúmọ́ ìfàlù ختم الله على قلوبهم أي استعوذ عليهم الشيطان إذ أطاعوه فختم الله على قلوبهم ختم الله على قلوبهم وعلى الله سبحانه وتعالى الله بانو تي تي تي pé ọ̀nà ẹmẹ́ látùn ní pé ẹ̀yìn pé lábá kọ̀ǹkan àwọn akọ̀lẹ́ta ìdán àwọn àti fi stampu ọ ń tẹ̀ ẹ̀rí pé tó bá tún wá lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ ṣàádà ni tó bá tún lọ kọ̀ọ̀kan sẹ́yìn wọn náà ilé ìlẹ̀ jágbélẹ̀ rẹ̀ fẹ́ẹ̀kì lélẹ̀ máa jẹ́ lẹ́yìn ìyún ìyá ní sí o bí ìkẹ́kẹ́ bá àṣẹjà tó kò tún ní wọ̀bẹ̀ mẹ́. lọ́wọ́ kùlù ọba ti ó ti pin ọ̀nà mẹ́mìí wọn ìyá tara wọ́n jẹ́ olùyapọ̀ ọlọ́run bẹ́ẹ̀ yapọ̀ ọlọ́run ọba tó èkìtẹ́ dúdú wọ́n máa kẹ́ sórí ẹ̀mí ni ẹ̀mí tó bá ya kọ́ náà tó bá tẹ̀ lónìí wọ́n tó bá ti dìbà ọ́ mọ̀ ó débẹ̀. ختم الله على قلوبهم وعلى ọlọ́ọ̀bá ti pin ọ̀nà mọ́ wọn lórí ẹ̀mí wọn ọlọ́run ọba ti sẹ́nà mọ́ wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti ó ti ó ti gbé òǹtẹ̀lẹ̀ pé ẹ̀yìn yìí kò sí ń tẹ́ tó lè sọ tó lè tẹ̀mí ìlànfààní tí a fi bá níwọ̀n ah, ẹ̀mí ẹ̀ ti di tọ́ba ní ah láwùjọ ẹ̀ ti wọ ẹ̀mí ẹ̀ ti di lórí tọ́ba ẹ̀ fẹ́ràn hotmon tọ́ba lẹ́bi ah, jẹ́ kí ẹ̀mí wọn di wàhálà sámúrì hèmù ختم الله على قلوبهم وعلى سمعهم أو عفو لما التفسير رحمه الله وانظروا وبتقوا وعلى طبعا بنوا وعلى سمعهم وقد قال وعلى قلوبهم وقلوب في الجمع والسمع والأداء على الإفراد الله بني ختم الله على قلوبهم قلوب وعوامي عوامي جمعون وعلى سمعهم وتقوا وعلى أسمائهم أبي kò sọ pé kò mú yẹn wá ní jámù torí pé kóòlù ala sam'ihim òun wá ní wà masdar ní sámọ̀ kò ní wá ní musa ní kò sí ní wá ní kí ni jámù sọlọ́run tó ní wá ní ìfúráàdì ìdí ẹ̀rí kí tẹ́lá wò dáadáa wàhálà alákùnlómi wàhálà wàhálà àbẹ̀sọ̀rọ̀ ó mú àbẹ̀sọ̀rọ̀ wà ní kí ni jámù so ó sì ìfúráàdì sámọ̀ ń bí báyìí látara ìjẹ́ masdar rẹ̀ ọlọ́run bá ní kọ́ńtà máa ọlọ́ọba ó ti ṣe náà ó ti di ẹ̀mí wọn pa wàhálà sàmúyè ọlọ́ọba ó ti di etí ìgbọ́rọ̀ wọn náà wàhálà abẹ́sọ̀rẹ̀ ìṣàwà. àwọn àfáà ní kọ́tìmù lọ́lọ́run fi sínú ọkàn wọn àti ìgbọ́rọ̀ wọn ọ̀tàmọ̀lọ́ àlàkù lórí wàhálà kọ́tìmù nìyẹn yẹni pé ó ti di ẹ̀mí ń pa ó di etí wọn ọlọ́run wá fi gìṣáwà ẹwà Kùránì kò sọ pé kọ̀tàmù lọ́ aláàbù sọ́ọ̀rì yìí wàhálà àmì sọ́ọ̀rì yìí ìjàwà nítorí fi bò wọ́n lójú ní àlùgìtọ́ gàgà ẹ ti pé nígbà ló bá sọnù ló ṣìnà ọ̀nà òkè mọ ìgbé ọmọdé àwọn lójú ẹ̀kọ́ ní ìyẹ̀dà ibi làgbà lánàá ibi làgbà lánàá ẹ gẹ̀tọ́ àwọn lè ṣẹlẹ̀ àgbìṣáwà ni rúurú tí ẹ ń bóyẹ̀ lójú kí ló kọjá rúurú tí máa ń bóyẹ̀ lọ́dá wọ́n ti da rúurú wò lójú ẹgbẹ́ kò lè rí ẹgbẹ́ kò sẹ́fẹ́ orí rẹ̀ láyé rí òun orí kẹ̀kẹ́ rúurú ti bò lójú. Allah subhanahu wa tí islam ṣe wọ̀ wá lè tó tí ò tún wá rí pé islam rẹ̀ mi ò rò bẹ́ẹ̀ mi ò rí bẹ́ẹ̀ gẹ̀pọ̀ ti wà lójú ẹ̀ kó lè rí wàhálà àbẹ̀sọ́rí hìn gìṣàwà gìṣàwà ọlọ́run bá ti dábọ̀ wọ̀ lójú àwọn kèbèrè wọn lè rí dáadáa tí ń bẹ nínú islam. ختم الله على قلوبهم Ọlọ́wọ́ bá ní òun ti fi sí wọn lójú, gìṣáwà, in tí ó bò wọn lójú. Àìdìbọ́ àfọ́wọ̀lọ́pọ̀lọpọ̀lá, ó rí túnbẹ̀ ní rúurú tàbí bójú ẹwà àwọn ọmọ kéèkéé tó bójú bójú ẹrẹ́tí lọ́dọ̀ bójú báyìí. Àbí ó dà sọ bóra wọn lójú, mo fẹ́ kórìíra, àbí wọ́n fẹ́ ẹni tó da sọmọ lójú tí ẹ ṣe pé bí aṣọ tí obìnrin náà kẹsì tìlẹ̀ fáwọn tẹ́kọ̀ da àǹkárá bò lójú pátálà àwọn àti tẹ̀sí ẹ rí i pé kò ní í mọ̀ tó fi lọ tẹ̀sẹ̀ ẹbọ kòtò ojú ọ̀nà tìlẹ̀ wájú ẹ ọ̀dún tẹ́kọ̀ lọ kàrà ó lè yàrá yìí ẹ̀bùn àṣọ òrí rẹ ní ògún pé àwọn òrí bàbá wọn bá afáà ní gẹ̀fọ́ wọ́n ti ó sì lọ kàwé kàwé gboyè nípa islam kò gbà islam gítọ́ ni ọlọ́run bá ti da nǹkan bò lójú kò ní rí àgùtọ́ àfáàní náà ni àdàbò fàlàyà rọ́ọ̀dà àpọ̀ wọn ní ròdòdó láyé tó ẹ kàn máa wò pé ẹ̀yìn sí wàásù fún ẹ̀ sọ̀dọ̀dọ̀ fún ọkùnrin tẹ́wọ́n náà wọ́n ní gbogbo kí làwọn àbá ń sọ ẹ̀mí ti di wọ́n ti di etí pa òkúta ẹ̀kọ́ tó fún nílẹ̀ náà nǹkan wọ́n ti da rúurú bò lójú ẹ̀dá kò gbọ́dọ̀ jùlọ ọlọ́ni wà láhùn àdáàbò náà bí. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة الله سبحانه وتعالى ó dé dídí ó dà sínú ọkàn wọn ní gbọ́ dáadáa wọn ní rí dáadáa rò wọn ní gbọ́yé ó náà ni wọ́n ní ìtumọ̀ àkíkọ̀tò ìtẹ́pẹ̀ ní kọ́tùmù gẹ́gẹ́ òun náà al-istisaf min ash-shay' kay la yadkhuluhu ma kharaja minhu ṣẹlẹ̀ kẹ́sẹ̀ náà mọ̀ nǹkan kó jẹ́ pé wọ́n pe ọ̀nà mọ̀ nǹkan wọ́n pe ìdí ò bá ti wọ́bẹ̀ kẹ́ tó ṣe kọ́tùmù yẹn kò lè wọ́bẹ̀ mọ́ ìtọ́ bá ti wà ń bẹ̀ kó ló jẹ́ kí ẹ̀rí pé ṣàhádà ẹ bá pàǹkẹ́rẹ́ ń bẹ̀ wọ́n ní ìbálòmù ní tó ti wà ń bẹ̀ ṣàhádà níbi ẹ̀rí tẹ bá yọ kankan kúrò ní ìwé ẹ̀rí wọn ìwé ẹ̀rí yìí ó ti di ó ti wé torí pé ẹ ti yọ kankan kúrò náà kẹfì kíkẹ́tì torí pé ó ti ní kọ́tùmù ẹni tó bá ti ní kọ́tùmù tí wọ́n bá tún lọ yúgọ́ọ̀tì tí wọ́n sì ẹ pé nǹkan kò lè wọlé nǹkan kò lè jáde tẹ bá ti já ó ti kó dúdú. so kọ́tùmù yẹn ẹ̀mí wọn ó ń bẹ ní mùsùlùmí náà lómi ti pé inṣàlá ibi tó ń lọ kéèkó lóyìn òun lè kọjá bí. ẹ wá sí wáṣẹ ilé láwọn tó ṣe sísá mi ti pinnu pé sí ní táwọn àbá lè sọ ìyìn lè wọ kìmẹ́rù. àwọn tó bá ti lọ yunifásitì àbí pé ẹ̀jẹ̀ rí àwọn ìpínlẹ̀ yẹn sísá mi ti máa pinnu pé àní kéèkù yìí ibi tó láti ní ẹ ṣe wá àṣẹnu yóò bẹ̀rẹ̀ bó ní ṣe torí ti dìtà nígbà alóhùn ò ní وعلى أبصارهم غشاوة ẹ̀rí ọkùnrin míì náà kò sí ń tán lè sọ ìlè dáhùn pẹ̀sí kò sí ń tán lè sọ ìlè gbogbo ohun tẹ́yìn bá ti jẹ́ pé tọ́lọ́ tẹ́yìn bá ti sọ pé òun ti kò dé sí èyí kọjá bí kéèyàn kí èsì pé kọ́tùmù ti gbọ́dọ̀ yẹn lọ́dún ẹni àwọn kèfèrí ló wá sódò sí lọ́dọ̀ ẹ̀mí wọn ìgbọ́ràn wọn ọlọ́run ọba ó ti sẹ́nà mọ́ nǹkan kan ò lè wọbẹ̀ mọ́ nǹkan kò lè jáde. lẹ́bìrì pé bẹ́ẹ̀ bá pè wọ́n dọ̀la wọn ni afárá ìwé sábà sàdúrà fáwa náà á pàdé ọ̀dọ̀ ọ̀gbọ́n ọlọ́run kan náà là ń sìn ọlọ́run kan náà là ń sìn. ìyìn tó fà á kọ́nà kó kan igi aláwọ̀ yóò ní ọlọ́run yóò ní ṣùgbọ́n àmì sọ pé tọ̀ nínú nǹkan tó tiẹ̀ tó lè bá làákàyè wọn mu ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kò tún ní èrè nígbà sọ́la tàrà ẹ̀ ìbá àwọn mùsùlùmí náà tó máa lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ya fọ́tò rẹ̀ pé ẹ wo níbi kan láyò ìdí kan kọ aláwọ̀ kéèpé mẹ́rin lọ́gbà islam ìdí ni pé kọ̀tàmọ̀ lọ́hùn àlàkùlù bí wàhálà àtàmù ìhìn wàhálà àbẹ̀sọ́rì ìṣàwà wọn àwọn àbábọ̀n àbí. wọ́n dá máa lọ́hùn àlàkùlù bí wàhálà سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب الله بني àwọn kèfèrí ولهم عذاب عظيم ìyà tó lé ilẹ̀ fún wọn láyé àti àkíyàwó láyé kí ni ìyàwó kèfèrí alọ́pọ̀sù tápa wọn ni tásìkò ogun bá tó tápa kèfèrí tásìkò wọn lẹ́rù ìkẹ́bẹ̀rẹ̀ láti fún wọn á ṣe kí tàbí àpò ọ̀lẹ́rẹ̀ nígbà tí ogun bá dé ogun ẹ̀sìn láyé ń bì ìyẹn pẹ̀lú ọlọ́run fún wọn. tó bá di lẹ́nu kìyàmà làwọn àbáàbò náà rí ó lọ jìyà náà. so kèfèrí méjì sọ̀rọ̀ rẹ̀ péjú lẹ́nu ẹ wá wo ìmọ̀ ọlọ́run ọba àyà mélòó ọlọ́run sọ̀rọ̀ àpò méjì lánàá àyà mẹ́rin. lónìí ó fi àyà méjì sọ̀rọ̀ àwọn kèfèrí ó dáyà mélòó ó di mẹ́fà ọlọ́run wá fẹ́ bọ́ síbi ìpín kẹta tá a máa kó sínú ayé ìpín àwọn àwọn mùnáfìkì. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر. ó ní béèrè wá lè béèrè kátó kó fi àyà àwọn àwọn àzábùn àzìdé nígbà fi fáwọn àwọn àzábùn àzìdé níta àmọ̀ ní pé ìyá tàbí ìyá mọ̀ ní àdé kí ló bá fi wá fa sí pé ìyá àtayé náà ń bẹ́ ń ó ní pé nǹkan tí wọ́n pè ní àzábùn ìtẹ́ ń pè ní azam lédè lábáwá tẹ́ ń pè ní ìyà àwọn àfáà òun náà ni mayamna ìsán amúrọ̀dì mayamna ìsán amúrọ̀dì ìtẹ́ ń pè ní ìyà ọlọ́mọdé ajíyà àbí ìtẹ́ ń pè ní ìyà náà ni tó bá yá pé ìmọ̀ náà ọmọ nìyàn kúrò níbi tó bá gbà lérò ìyà òun ni tí bá máa ọmọnìyàn tó níbi tó fẹ́ tó kèfèrí nílé ayé ń bì tàbá pa ìtó fẹ́ àtìrànà rẹ̀ tàbá kò lẹ́rú ìtó fẹ́ àtìrànà rẹ̀ lọ́mọ àfáàtọ̀ wípé làwọn àbábọ̀nà àrí yẹ́ṣmà ìdúnìyà wọ́n àtìràn ó kó ìyà tí wọ́n jẹ láyé ń bì ó sì kó ìyà ti àkíyàmà ó jẹ́ pé àkíyàmà yẹn ní ń bá ló wá ń lè gùn tó ń pè ìyà ayúlóṣèkí ni o inú lè jù fáwọn kèfèrí tó àwọn kèfèrí ayé tí wọ́n lò ayé ìyà náà tàbá ti dá wọn mú àpọ̀lẹ̀ rẹ̀ tàbá gbá wọn mú lójú ogun apàwọn rẹ̀ tàbá sì tán má sì kú lórí kèfèrí wọn wọ́n lọ bọ́ sínú òdìdì ìyà lọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ختم الله على قلوبهم وعلى وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم àwọn afọ́lùmọ̀ tafsir wọ́n yẹ̀ mọ́kànlá jẹ́ pé ááyà yìí ẹkọ́ mọ̀ lẹ́rù bèèrè àti ẹ nípa kámọ̀ bẹ̀rù pé kọ́lọ̀mọ̀ ọba kó má fi èdìdí sọ́kàn tiwa náà ọlọ́run àbẹ̀ọ́rùn má fi èdìdí sọ́kàn wa ọ̀ àdúrà rẹ̀ sọ̀lá àtàlùkọ́ Allahumma ya muqallibal qulub thabbit qulubana ala dinik Ìwọ́lọ́run ọba tí máa ń yí ẹ̀mí po bó ṣe wù ú mú ẹ̀mí wa dúró lórí ẹ̀sìn rẹ̀. Wọ́n ní àmẹ́bí wa sallallahu alaihi wa sallam. Ànábì ni fìtínà yóò máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé. Kíkà tó bá ti wá ń ṣẹlẹ̀, ẹ̀mí tó bá jẹ́ mi olùyapọ̀ ọlọ́run. Fàáyì qalbin ashraba gbogbo ẹ̀mí tó bá ń da fìtínà yìí wọlé sọ́ra rẹ̀.

owó ọkọ àbíà ọkùnrin ọlọ́kùnrin àtọ́bẹ̀ lóbìnrin ọjọ́ sọ àbá àtìyà ọjọ́ sọ lórí bẹ́ẹ̀dì ìwọ́n wò òun rẹ̀ fó ti ara rẹ̀ òun sẹ́ àgbàǹgbà sí fìtínà ní ṣọ́lọ́pàá sọ́lá sáré tí fìtínà bá ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ẹni fà áyè kọ́lùbìn àṣọ́rọ̀bà ẹni ẹ̀mí tí bá ń sọ̀rọ̀ àgbàǹgbà sí lọ́ndẹnu kọ́ tí ń gbé fìtínà yẹn mú lọ́pẹ̀tà fún igi lọ́pẹ̀tà sọ̀dà ọlọ́run pẹ́yìn dídí ìdọ̀tí dúdú sínú ẹ̀mí yẹn tó tó bá ṣe ń wéré àbóhùn bọ́ọ̀lù àbóhùn kí ni àwọn ọkùnrin ọ̀dáhùn àbóhùn kí ni òwò bọ́ọ̀lù bọ́ọ̀lù tó ṣe ń sí tánlẹ̀ tí wọ́n ti ń fi ìjà gbága lẹ́yìn ìgbà tí wọ́n dáwó àwọn tó bá wá nípò olókè ni wọ́n kówó lọ àwọn tí wọ́n bá fìdí rẹmi owó wọn fìdí rẹmi tẹ́tẹ́ pọ̀ ẹ́ tẹ́tẹ́ ni tẹ́tẹ́ ni mo bá bá ìfọ́ta tẹ́tẹ́ sẹ́ẹ̀tì tí wọ́n gbọ́ nípa fọ́ sẹ́ẹ̀tì ọ̀yà bàbá ìfọ́rẹ́ rẹ̀ pàṣẹ. ẹ tó bá ṣe fọ́ọ̀sì oníòkó owó àbí sẹ́kọ̀ndì òkó àwọn tó bá dúpọ̀ owó wọn ti kí ni o wọn jùlọ tẹ́tẹ́ náà ni. orí ẹ̀ wọ́n ti rí àwọn máàkì dẹ́ ń wò kìdíkẹ́lì kìdíkẹ́lì kìdíkẹ́lì tẹ̀tẹ́ lórí òtún lọ́pàá rẹ̀ lórí ẹ̀ so ẹni ẹ̀mí àbí obìnrin àwọn ẹlẹ́yàmí náà sùn

ó ní kò sí òyìnkan ó lọ́mọ́ fi ẹ̀kọ́ kán ọkùnmọ́dánà àwọn òdùn fóònù wa bàjẹ́ ọmọlọ̀gbẹ̀ jìnà ẹ̀kọ́ tẹ́lẹ̀ ọ̀tara ẹ̀rọ́pọ̀ ẹ̀jìnà àjìnà ẹ̀fi fóònù lẹ́ẹ̀dá ẹ̀pàdà àgbàlọ́lẹ̀ ẹ̀fi pásọ́ọ̀dù yìí lẹ̀ àbí wọn níbẹ̀rẹ̀ pásọ́ọ̀dù fún àwọn akẹ́kọ̀ọ́ tó fóònù wọ́n sá tẹ́sẹ̀ ẹ̀jìnà àgbà fóònù òun fẹ́ tẹ́sẹ̀ fóònù ọba òwẹ̀lẹ́ ayyùmọ̀ kọlùbà ayyù kọlùbìn àṣírọ́bà bí e, e, e, fìtínà ṣe mẹ́rin nìyẹn o yóò mọ̀ wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òṣèlú ẹ̀mí tó bá dáyà kọ fìtínà yẹn lókìtà fún ìyẹn pẹ̀lú sọ̀dá ọlọ́run bó mọ̀ ká ìdọ̀tí síbẹ̀ ò ní mọ̀ ọkọ̀ ọmọ ìyá sínú ọkọ̀ ọmọ ìyá àwọn mìíràn láyé ìjọ ọmọ ẹgbẹ́ sínú album àbíkínà pẹ̀lú album wọn lọ sọpá mọ́nú yàrá ìrọ̀ ẹ̀kọ́ kẹta bá láwọn special visit agbègbè ẹ̀ sọ̀rọ̀ ṣọ́lọ́ bá ní wáyé kọlùbìn àǹkárá ha dr pierre sọ́tọ̀ pẹ̀lú tí ti tẹ́ bá wá dé ẹni ẹ̀mí tó bá wá takò pé àbúrò ah, léyìí o ọlọ́run bó ní kí wọ́n fi èkìkẹ́ fífún gbò wọ́n fi sọ́rọ̀ tẹ̀ tí ọmọ develop ẹmọ develop hátà tẹ̀sílẹ̀ làkọ̀lbẹ́yì tó fi di ọ̀nà méjì àlà abia nípò sọ́fà ọ̀rọ̀ tàdúrà òfin ìlànà àdáwà sọ́tọ̀ out àlàyé tó mú. sọlọ́mọsọ́lá àṣọ́lá ní ẹ̀mí àkọ́kọ́ òun ó mọ̀ ń tiẹ̀ ẹ̀mí kejì wọ́n wá tẹ́lọ̀ sí tó jẹ́ pé láyà rẹ̀ màrùfà kò ní dáadáa màmá. ẹ̀kẹta ẹlẹ́à nígbàkẹ́ ibo ẹṣọ́ ní ẹwọ́ ẹwọ́ ẹ̀dá náà dáyé díẹ̀. ilẹ̀ fi láwọn ẹlẹ́à lórí tiktok tí ó mọ tàbí òkòtó. èyí tó tàbí òkòtó yẹ kí n ti tó ti bẹ̀rẹ̀ nìyẹn o. ẹ bá wá di ẹwò díẹ̀ díẹ̀ díẹ̀ ó ń graduate tó bá yá ẹ̀rọ wo àìmọye nìkọ́ọ̀bù onírànràn tó wà ta àìmọye jágò sọnù onírànràn èyí tó wà ta so ẹ̀mí ó di pé yóò dọ̀ sí kò ní dá dáadáa mọ̀ kò sì ní rí aburú láburú mọ́ torí pé ìdọ̀tí yẹn wọ́n ti kó sẹ́nu yẹn kó ti tẹ̀lé mi àwọn kètò nínú ìdọ̀tí yẹn pọ̀ sí lára jù ọkọ̀ ti jẹ ọ ti mú wọn ń sùn wọn sọ̀rọ̀ nílé ìgbẹ̀sẹ̀ gbogbo àbàjẹ́ ìgbẹ́sẹ̀ ń ṣe wọ́n sọ̀rọ̀ sẹ́nu wọn ẹni wọn ò lè ju dáadáa rẹ̀ bí wọ́n ṣe lu ayé wọn kò sí wá àṣìṣe ẹ̀ṣẹ̀ fún àbẹ́rẹ́ta wọn amlam tó ń dérò wọn láàrin ọlọ́run bá ti tẹ̀mí wọn bá wọn nígbà wọn nígbà wọn torí pé ìdọ̀tí ti wà lẹ́mìí wọ́n ti sẹ́nà mẹ́mí wọn wọ́n ti fi rúurú bọ́ wọn lójú wọn là ń àgáàbùn àfihì ọlọ́run bá ní ìyà tó lé ní ayé àti àkìyámà yóò máa jẹ́ wọn sọ àyà méjì ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn kèfèrí ó sọ̀rọ̀ nípa àwọn mùmìnira àyà mẹ́rin tó Allah yóò àgbọ̀ ni ó sọ̀rọ̀ nípa